agbára wo àṣẹ wo ló lóun ò ní jẹ́ kó lọ síbi tí májẹ̀mú ògo rẹ̀ wà mo pàṣẹ sórí àmì ṣe kó máa gbiná sọnù lórúkọ Jésù. olúwa o ṣó o ti ṣe tán jẹ́ ká wọnú àdúrà lọ láìsí ìdádúró máa dúpẹ́ lọ́wọ́ olúwa jehova ọlọ́run tó pa ọmọ ọba tó jí alágbára ọlọ́run tó dúró tì ọ́ ọlọ́run tí ò fi ọ́ lẹ̀ ọlọ́run tó ṣọ́ ọ láti gbogbo ìbẹ̀rẹ̀ ọdún ìwá tó tún mú kó o tún wọnú oṣù kẹfà láyọ̀ àti àlàáfíà ọlọ́run tí ò jẹ́ kó ṣubú dànù ọba tí ò jẹ́ kó dẹni àgbégbè ọlọ́run tí ò jẹ́ kó dẹni àgbésọ̀nù ọba tó ń jẹ èmi ni máa gbé ọlọ́run yẹn ga máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Olúwa mo dúpẹ́ ní àṣálẹ̀ mo yìn yín lógo sọ fún Olúwa pé ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí àdúrà mi ó gbà Olúwa dáríjì mi ọlọ́run dáríjì mi olúwa dáríjì mi olúwa tún ayé mi ṣe fẹ̀jẹ̀ rẹ ó yá fi fọ̀ mí mọ́ sọ fún olúwa pé olúwa ní àṣálẹ́ yìí mo nílò ẹ̀mí mà àti agbára olúwa kún mi fún agbára àti ẹ̀mí rẹ agbára tí ènìyàn fi ń gbàgbà yọrí àdúrà agbára tí ènìyàn fi ń gbàgbà yege àdúrà agbára tí ènìyàn fi ń wọnú ẹ̀rí àdúrà lọ olúwa fún mi ní agbára yẹn ẹ fún mi ní agbára yẹn ẹ fún mi ní agbára yẹn ẹ fún mi ní agbára yẹn ẹ fún mi ní agbára yẹn ní àṣálẹ́ yìí ẹ gbé agbára yẹn wọ̀ mí olúwa ẹ fún mi ní agbára yẹn tí ènìyàn ò bá gba agbára ee ènìyàn ò lè ní nǹkan kan láti sọ ní ẹ̀rí nínú àdúrà ṣùgbọ́n tó o bá gba agbára tí agbára bá wọnú rẹ wàá ní ọ̀rọ̀ sọ. So nítorí pé tí agbára bá wọlé àwọn ohun tó ń lo òwú aláǹtakùn ò lè ṣiṣẹ́ àwọn tó máa ń lo kí wọ́n fi ọ̀rìnrìn múyàn mọ́lẹ̀ wọn ò lè ní agbára lórí rẹ̀ àwọn tí wọ́n máa ń sọ pé kí obìnrin ọkùnrin kó wá lójú olójú àlá èè eh, tí ènìyàn á dẹ̀ rí rẹ̀ wípé nǹkan dà lára òun wọn ò ní lè rí ọ̀nà gbégbà débi tí wọ́n wà á àwọn tí ó máa ń mú kí ènìyàn ó máa ṣiṣẹ́ èè eh, nínú pápá oko ìnira wọn ò ní lè yà sọ́dọ̀ rẹ nítorí pé agbára ti dé olúwa kún mi fún agbára agbára ìyanu agbára ẹ̀rí ó yá gbé agbára yẹn wọ̀ mí ọlọ́run gbé e wọ̀ mí olúwa gbé e wọ̀ mí nínú ìrìn àjò tí mo fẹ́ rìn ní àṣálẹ̀ yìí olúwa fún mi lágbára tí màá fi rìn yìí tí a dẹ̀ yọrí sọ́pẹ́ tí màá jáde bí ẹlẹ́rìí tí màá jáde bí ọlọ́pẹ́ olúwa o olúwa o olúwa o ó yẹ kún mi fún agbára yẹn ẹ gún fún agbára yẹn ẹ dáná agbára yẹn sínú mi ó yẹ da sínú mi ó yẹ da sínú mi olúwa da sínú mi ẹ mẹ da sínú mi máa sọ fún olúwa pé agbára ni mo béèrè agbára ni mo béèrè agbára ni mo béèrè agbára ni mo béèrè agbára ni mo béèrè agbára ni mo béèrè ó máa gba agbára yẹn máa gbà á máa gbà á máa gbà á máa gbà á mo pàṣọ lórúkọ tí bàbá tọmọ tẹ̀ mọ́ ìwọ tí ọkàn rẹ ṣetán láti gba ẹ̀rí látọwọ́ olúwa agbára ńlá àti àṣẹ rẹ̀ ó yá kó wọnú rẹ wá lórúkọ jésù kristi kún fún agbára ọ̀run kún fún agbára ọ̀run kún fún agbára ọ̀run kún fún agbára ọ̀run bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.

olúwa má jẹ́ kí ìyà yìí ó jẹ mí gbé kó tó di pé àṣírí ogun ayé mi ó tú olúwa má jẹ́ kí ìyà yìí ó jẹ mí gbé o kó tó di pé àṣírí ogun tó ń jà mí ó tú olúwa má jẹ́ kí ìyà yìí ó jẹ mí gbé má jẹ́ kí ìyà ó jẹ mí gbé kó tó di pé ẹ ó gbàṣọ lára ogun tó ń jayé mi tó ń jọkọ mi tó ń jà àwọn ọmọ mi tó ń jaṣẹ́ mi tó ń jà ní àjò mi olúwa ẹ má jẹ́ kí àyè ó jẹ mí gbé ẹ má jẹ́ kí ọ̀tá ó sọ fún mi pé ṣèbó ló ń lọ ṣọ́ọ̀ṣì ṣèbó ló ń lọ mọ́ṣáláṣí ṣèbó ló ń kírun ṣèbó ló ń gbàdúrà olúwa má jẹ́ kí àyè ó jẹ mí gbé kó tó di pé ẹ ó tú àṣírí ogun tó ń ja ayé mi ọlọ́run ẹ̀mí mímọ́ o ó yẹ gbà mí olú ẹ gbà mí olú ẹ gbà mí olú ẹ gbà mí wọ́n á ní ṣèbó ń pe ọlọ́run wọ́n á ní ṣèbó ló ń gbàdúrà wọ́n á ní ṣèbó ló ń ṣègbà wọ́n á ní ṣèbó ló ń ṣàwo ẹ kí ló dé tí ò gbà ọ́ kí ló dé tí ò tí ò tí ò tú ọ sílẹ̀ ẹni tí ò yẹ kó gan orúkọ rẹ wọ́n á wá máa gan orúkọ rẹ wọ́n á máa wọ́n máa fi ìwọ̀sí lórúkọ rẹ ọlọ́run má gbà má gbà má gbà kí ìyà yóò jẹ mí gbé kó tó di pé àṣírí ogun ayé mi ó tú ọlọ́run má gbà kí àyè ó jẹ mí gbé ẹ̀mí mímọ́ ooo wo ìyà ajẹ lòmíì gbé èmi ti rí ẹ̀dẹ́ ènìyàn tí ìyá àti bàbá ṣọ́ọ̀gù lórí ẹ̀ tí wọ́n ta ohun gbogbo tí wọ́n ní tí wọ́n fi ran nílé ẹ̀kọ́ ó dẹ̀ tún ṣe tán nìyẹn kò rí ọ̀nà àbáyọ kankan ṣùgbọ́n lọ́jọ́ kan tó bó olóore pàdé tí yẹn sọ fún pé gba káàdì mi ẹ kí ló ló fẹ́ ó ní iṣẹ́ ni olókè má wọ́rì máa mọ bí mo ṣe máa ṣe káàdì mi ní nọ́mbà ẹ̀dà ó lóun ò nánsẹ̀tì ìyẹn fún ní ten thousand lọ́jọ́ yẹn ó ní kó lọ ra fóònù kó ra sim sí ó dẹ̀ ṣe ẹ̀yìn àyànfẹ́ ọlọ́run ee àdúrà ńlá ni mo ní kó gbà yìí pé olúwa má jẹ́ kí ìyà ó jẹ mí gbèsè kó tó di pé àṣírí ogun tó ń jà mí ó tù ú ee gbòó ìránṣẹ́ yìí ó ránṣẹ́ẹ̀tì ó pe ẹni yẹn ní ìjọ́ tí wọ́n mú appointment letter ẹ̀bọ̀n láti Àbújá tí wọ́n mú dé wọ́n ti béèrò níta wọ́n ní wọ́n ń béèrè lágbájá gbogbo èèyàn káwọ́ mọ́yà wọ́n ní ẹjọ́ níbo nílé wọn wọ́n nílé wọn lèrò wà yẹn ee lọ́jọ́ tí appointment lẹ́tà iṣẹ́ yẹn dé lọ́jọ́ yẹn ni wọ́n ń sin yẹn ee ìyà yẹn jẹ gbé ee àṣírí ogun tó ń jà á kò dẹ̀ tú sọ fún olúwa sẹ́ wípé olúwa má jẹ́ kí àyè ó jẹ mí gbé kó tó di pẹ́kẹ́ àṣírí ogun ayé mi ó tún ọlọ́run ẹ̀ mọ́ má jẹ́ kí àyè ó jẹ mí gbé olúwa gba sọ lára ogun tó ń jà mí olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ ìwọ tó rọrọ̀ yẹn sọ ọlọ́run joseph ayọ̀ babalọ́lá mo sọ pẹ̀lú àṣẹ wípé gbogbo ogun tó ń fi ìyà jẹ ọ eh, ìwọ màmá yìí nílé ọkọ ogun tó ń fi ọ láre ogun tó ń fi ọ ṣẹrú ogun tó ń jẹ kó máa sáré ká eh, mo gbà á ní àdúrà wípé ní àṣálẹ́ yìí olúwa kó gbaṣọ lára ẹ àṣírí ogun náà kò tú ìyà yẹn ò ní jẹ́ gbé o ìyà yẹn ò ní jẹ́ gbé o ìyà yẹn ò ní jẹ́ gbé o ìyà yẹn ò ní jẹ́ gbé o ọ̀run dá sọ̀rọ̀ rẹ olúwa dá sọ̀rọ̀ rẹ olúwa dá sọ̀rọ̀ rẹ olúwa dá sọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ayé ẹ̀ níyanjú bẹ́ẹ̀ lolúwa wí jésù olúwa wa. bẹ́ẹ̀ ni sọ fún olúwa má jẹ́ ká fàkókò yẹn ṣòfò sọ fún olúwa pé olúwa o ẹ tú àṣírí ìdè tó de ògo mọ́ mi lára lórúkọ jésù kìsì àṣírí ìdè tó de ògo mọ́ mi lára àṣírí ìdè tó de ògo mi olúwa ẹ tú àṣírí ìdè yẹn ẹ tú àṣírí ìdè yẹn àṣírí ọwọ́ tó tó tó fún ire mọ́ mi lára pípé tí ò jẹ́ kí ire mi ó sọ̀rọ̀ tí ò jẹ́ kó go mi ó sọ̀rọ̀ olú ẹ máa tú àṣírí ẹ ẹ máa tú àṣírí ẹ ẹ máa tú àṣírí ẹ ẹ máa tú àṣírí ẹ ẹ máa tú àṣírí ẹ lórúkọ jésù lóru yìí olúwa tú àṣírí ẹ fún mi olúwa tú àṣírí ẹ fún mi olúwa tú àṣírí ẹ fún mi olúwa tú àṣírí ẹ fún mi olúwa tú àṣírí ẹ fún mi àṣírí ìdèsẹ́ tó ń jẹ ayé mi níyà ta ni ẹni tó sọra rẹ̀ di ìdè ta lẹni tó sọra rẹ̀ di ìdè nínú ayé mi olúwa tú àṣírí ẹ olúwa tú àṣírí ẹ ta lẹni tó ń fi ọjọ́ ẹjí etí ẹ tó fi ń pọ́n mi lójú tó fi ń ni ògo mi lára tí ò jẹ́ kógo mi ó sọ̀rọ̀ ó yá gbàdúrà ta ni ò jẹ́ kógo àwọn ọmọ rẹ̀ ó sọ̀rọ̀ ta ò jẹ́ kógo ọkọ rẹ̀ ó sọ̀rọ̀ ta ò jẹ́ kógo tiẹ̀ náà sọ̀rọ̀ o ò mọ iye iṣẹ́ tó o ti ṣe ṣá o ò mọ iye òwò tó o ti ṣe o ò mọ iye nǹkan tó o ti dáwọ́lé láyé ẹ ẹ jọ̀ọ́ wá sọ fún mi èwo ló gbé ọ èwo ló yọ ọ ló sókè èwo ló lè sọ pé o dóhun rere ṣe pẹ̀lú ẹ ṣé kìí ṣe gbèsè ló ń bá dé ṣé kìí ṣe gbèsè ló ń kẹ́yìn ẹ ṣé kìí ṣe gbèsè ni gbọ́ dáadáa ọ̀pọ̀ ti lọ ó ti gbọ́múlé lọ́ta ó ti ṣègbó ti ṣàwó ó ti lọ gbowó alájẹsẹ́kù síbẹ̀ kò rí san at the end of the day ó ti ní stroke hey, olúwa olúwa ẹ tú àṣírí ìdè tó dé ògo mi lórúyè olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwẹtù olúwa tú olúwa tú olúwa tú olúwa tú wo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní bá sọ̀rọ̀ ní musin ní ọdún yẹn ní ìgbà tí ìránṣẹ́ yẹn dé òun ojú olúwa fún ọmọ fún ọdún ó ti pẹ́ ṣùgbọ́n nínú àdúrà olúwa wípé ogun tó ń jà ara ẹ̀ ló wà wípé kó lọ bá ìyá tó kó gbàdúrà fún àdẹ̀mọ̀ tí ènìyàn bá gbọ́ àwọn kankan á tara lòdì gbọ́ o ìyá rẹ̀ ò ṣàjẹ́ o ṣùgbọ́n ọ̀nà àtijẹ́ kó o lè dàbí amọ́láyé ó ti wà nílé ọkọ fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sì sí nǹkan kan níbẹ̀ o ó wá lọ ìyá ní òun ò ṣe òkè ẹjẹ́ àgbàdua ńgbà tí màmá dé o màmá kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ yín ṣẹ̀ tí ẹ ṣépè ó ní kò ṣe nǹkan kan fún ó ní à olúwa wípé ó ti ṣe nǹkan o ó ti pa nǹkan ọ̀sìn kan tẹ́ ẹ ti ṣépè ọmọ wa rántí pé ní ìgbà kan adìyẹ ìyá òun nítorí pé ìyá ẹ̀ ní kó lọ fọ abọ́ ó fi ìbínú kó abọ́ sílẹ̀ ǹgbà tó máa fi padà lé lọ gbọ́sẹ̀ nínú ilé ó ti bá adìyẹ tó ṣẹ̀ṣẹ̀ pa ọmọ ó ti ń sa oúnjẹ jẹ ìbínú tó fi sọ ò kọ̀ǹkọ̀nù ike kọ̀ǹkọ̀nù ìkànnà ọmọ adìyẹ kú ẹ̀rù àbá pé tíyàwó bá gbọ́ yóò fẹ́ lù ú pa ló bá kó abọ́ sọ́bọ̀ ló kó sẹ́gbẹ́ kan ó fa abọ́ tán ó lè ra páàkì ẹ̀ wọlé nǹkan tí ò fẹ́ ṣe tẹ́tẹ́lẹ̀ ó fi gentility àti sùúrù jẹ́jẹ́ ó ra fi ṣe kó wọlé ẹ nǹkan yẹn lọ nígbà tí ìyá máa dé tó bọ́ máa dìyẹ tó kú ó ní a ẹ pọ́ máa dìyẹ òun ẹni tó pọ́ máa dìyẹ òun kò ní rọ́mọ lẹ́yìn ẹ̀ èpè yẹn dúró ọ̀rọ̀ yẹn dúró àwọn nǹkan gbà nínú afẹ́fẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ mọ́ ọmọ ẹ̀ lára lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ wọlé ọkọ ọdún kìíní ọdún kejì tó fi pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò rí ọmọ bí ee màmá wa bú sí ẹkún ó lóun ò mọ̀ pé òun ló ṣe é a ó ní òun ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa lágbára màmá ó yá máa gbàdúrà wípé ọ̀rọ̀ agbára yẹn kó lọ yí padà kó sọ di ìyanu at the end of the day ẹ̀rí yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n gbọ́ dáadáa tí ò bá di pé ọlọ́run tú àṣírí ìdè yẹn ìdè yẹn máa dé lọ́jọ́ ikú kí lóògùn tó ń jà ọ́ tó mọ̀ wípé ẹnìkan ni káṣírí yorùbá dẹ̀ tú kò sí ọ̀nà àbáyọ olúwa ní òru ìṣẹ́ ìdè tó dè mí tó dè ògo mi ọlọ́run tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ máa sọ tiẹ̀ o máa sọ tiẹ̀ o ìdè tó dè mí tó de ògo gbọ́ dáadáa gbọ́ dáadáa gbọ́ dáadáa o ṣiṣẹ́ o jọ o ló fẹ́ travel out ṣùgbọ́n nígbà tó o kó fún agency agency gbà ó gbọ̀nà bùnmí at the end of the day kò ṣe nǹkan kan gbogbo ẹ lọ ó dẹ̀ wọlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe ó ń làkàkà wípé kó o lè gòkè o rọ́nà àbáyọ láti gòkè ṣùgbọ́n o mọ̀ wípé ohun kan ni tó sọ wípé mi ò fẹ́ káwọn ọmọ mi ó kúrò lákàtà mi mi ò fẹ́ káwọn ọmọ mi ó fi mí sílẹ̀ ee mi ò fẹ́ kọ́kọ́ mi ó fi mí sílẹ̀ tó bá tiẹ̀ bọ́ sí pé ó fẹ́ lọ ni àfi ká jọ lọ ó mọ̀ pé agbára kan ló ṣiṣẹ́ níwọ̀n ìgbà tí ohun yẹn sì dúró kò sí ohun tẹ́ni yẹn lè dáwọ́lé tó lè ṣeé ṣe nítorí pé kankan ti dé olúwa ìdè tó dé ògo mẹ́ẹ́ mọ́ mi lára olúwa tú lóru yìí olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ lórúkọ jésù olúwa máa tú olúwa máa tú olúwa máa tú olúwa máa tú ẹ ìwọ tó rí gbólóhùn àdúrà yẹn sọ mo sọ̀rọ̀ àṣẹjáde gẹ́gẹ́ bíi násìrì ọlọ́run àlàyé lórúkọ jésù kristi ogun tó ti wà nínú ẹ̀ látọdún tó ti pẹ́ tó rọ́nà báyọ̀ tó ń bọ́ sùn tó ń bọ́ jí lóru èní ẹ̀mí mímọ́ o ó yá tú àṣírí ẹ̀ lórúkọ jésù olúwa tú àṣírí ẹ̀ lórúkọ jésù olúwa tú àṣírí ẹ̀ ọwọ́ tó ń gbé ogun dìde tì ọ́ lórúkọ jésù kristi ọwọ́ yẹn kó máa gbẹ lórúkọ jésù kó gbẹ ohun tó dì ọ́ tó mọ̀ pé ohun yẹn ni òun ló dì ọ́ ẹlòmíà sọ wípé ayé òun bàjẹ́ òun ò rò pé òun lè ṣe nǹkan kan rere mọ́ òun yẹn á dẹ̀ dé ayé á máa bàjẹ́ lójoojúmọ́ ṣùgbọ́n kò mọ̀ wípé ọ̀rọ̀ ara òun lòun fi di ara òun mo wí lórúkọ olúwa pé lónìí lórúkọ jésù ó gbóhùn tí bíbélì wí ni nígbà tí Mósè lọ sí ọ̀dọ̀ farao tó dọ́dọ̀ Fáráò pé olúwa wípé jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ ohun ìrìn àjò tí Mósè lọ sọ́dọ̀ Fáráò gbẹ̀yìn nígbà tí Fáráò dìde lórí ìtẹ́ bíbélì wípé Pharaoh sọ pé Mósè Mósè èmi ò tún ní rí ojú rẹ mọ́ Mósè yíjú padà sí pé bẹ́ẹ̀ ni èmi àti ò tún ní rí ra mọ́ wá gbọ́ òun ni ó fi lọ parun ee eh, sínú odò pupa mo pa láṣẹ gbogbo ogun tó ń farahàn nínú ayé ẹ lóru èní lórúkọ Jésù Kristi kó fi ayé ẹ sílẹ̀ kó dágbére fún bẹ́ẹ̀ lóluwa wí Jésù Olúwa wa. bẹ́ẹ̀ ni máa gbọ́ máa gbọ́ máa gbọ́ wò ó máa sọ fún olúwa pé olúwa fi ọdún yìí tú mi sílẹ̀ ìyà ìrógo lò mí tí mò ń jẹ láti ọdún yìí wá olúwa ẹ tú mi sílẹ̀ o ẹ tú mi sílẹ̀ o olúwa fi ọdún yìí sẹ́ ẹ fi tú mi sílẹ̀ ẹ fi twenty twenty yìí sẹ́ ẹ fi tú mi sílẹ̀ ìwọ àyànfẹ́ tó ń gbọ́ mi ṣé kò yẹ kó o tẹnu mọ́ láti january a tún ti wọnú oṣù kẹfà ọdún ti dé lájì báyìí jọ̀ọ́ sọ fún mi màsà ṣé kò tí ì yẹ kí ògbégbé ọpẹ́ ṣé kò tí ì yẹ kí oyin Ọlọ́run lógo sọ fún Olúwa dáadáa pẹ̀lú ìtara ẹ̀yin tẹ́ ẹ lè gbàdúà pẹ̀lú ìtara ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ìtara wípé Olúwa eh, ẹ fi ọdún twenty twenty two mi náà sílẹ̀ ajá kẹ́mi náà rọ́nà àbáyọ ìyá ìrógo lò yìí ọlọ́run tí mo ti wà nínú ẹ̀ tipẹ́tipẹ́ yìí olú ẹ fi ọdún yìí gbà mí ẹ fi ọdún yìí tú mi sílẹ̀ o ẹ fi ọdún yìí tú mi sílẹ̀ o òun gbọ́ ìlérí nítòótọ́ wọ́n ló máa lọ lóyìnbó ọjọ́ wo ló máa dé wọ́n ló máa dín ńlá ọjọ́ wo ló máa dé wọ́n ló máa máa wọ́n ló máa máa dùn àwọn ènìyàn nínú ọjọ́ wo ló máa dé wọ́n ní àwọn èèyàn máa máa pèsè ọ́ ọjọ́ wo ló máa dé wọ́n ní in ìwọ ló máa jẹ́ èèyàn nínú ẹbí tó ti jáde wá ọjọ́ wo ló máa ṣẹlẹ̀ ìwọ náà nìyí òun struggle ni òun tiraka ni nǹkan yẹn ò dẹ̀ tí ì yọ wọ́n ló máa bímọ ológo ọjọ́ wo ló máa dé gbàdúrà pé olúwa má jẹ́ kí ire mi ó kọjá mi nínú ọdún ìṣà olúwa má jẹ́ kí ayọ̀ mi ó kọjá mi nínú ọdún ìṣà yé olúwa má jẹ́ kí ẹ̀tọ́ mi ó kọjá mi nínú ọdún ìṣà ẹ̀mí mímọ́ àánú mi ni kò ṣe àánú mi ni kò ṣe àánú mi ni kò ṣe àánú mi ni kò ṣe olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ má jẹ́ ń wòran ire lọ má jẹ́ ń wòran ògo lọ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ nínú ọdún twenty twenty olúwa tú mi sílẹ̀ jẹ́ kí èmi náà bólógo pé jẹ́ náà wọṣọ ògo jẹ́ kí tinú ògo sọ̀rọ̀ jẹ́ kí tinú ògo fọ̀mù ẹ̀mí mímọ́ o ó yẹ dé mi náà láre ẹ dá mi láre ẹ dá mi láre ẹ dá mi láre ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre lórúkọ jésù ẹ dá mi láre ó wí pé ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ ohun olúwa ni èyí olúwa ló sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú psalm one twenty eight ó wí pé ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ ẹ gbọ́ dáadáa ọlọ́run súre ìjẹ́ ayé ṣé wọ́n fi àyè sílẹ̀ kí ìrè olúwa jáde ó ìwọ tó o bá lè fi tara sọ̀rọ̀ níbikíbi tó ti ń gbọ́ ohùn mi ní àṣálẹ́ yìí tó o lè fi tara bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ tó o lè di ẹlẹ́dàá rẹ mú wípé olúwa má jẹ́ kí twenty twenty ò bọ́ mọ́ mi lọ́wọ́ pàápàá nínú oṣù tí mo wà yìí eh, èní ni June second wò ó tún ti ń lọ náà nìyẹn o ó tún ti ń lọ náà nìyẹn o ó tún ti ń lọ náà nìyẹn o ọjọ́ wo láò bọ ọ̀yọ̀ ọjọ́ wo láò kí ọ kú oríire ọjọ́ wo láò congratulate rẹ fi ìtara bọ́lẹ́dà rẹ sọ̀rọ̀ fi ìtara bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ ìpè olúwa ọdún yìí ò gbọ́dọ̀ bọ́mọ́ mi lọ́wọ́ o olúwa dé mi náà lóhùn olúwa dé mi náà lóhùn olúwa dé mi náà lóhùn olúwa dé mi náà lóhùn olúwa dé mi náà lóhùn olúwa dé mi náà lóhùn mo rán àṣẹ jáde lórúkọ jésù kristi gbogbo etí tó ń gbọ́ mi tó rí àdúrà yẹn gbà lórúkọ tí bàbá tọmọ tẹ̀mí mọ́ mo bẹ̀bẹ̀ fún àwọn áńgẹ́lì lọ́run lórúkọ jésù kristi àmì oríire ó yá kí wọ́n fi kàn ọ́ lára ìṣẹ̀dá rẹ kò ní wáyé asán nínú àwọn tí ó rí àánú gbà lórúkọ Jésù Kristi ó wà nínú wọn mo wí lórúkọ Olúwa wípé twenty twenty wàá rọrùn ẹ̀rí sọ o ó jáde bí ológo aṣọ ògo kò ní bọ́ sọnù lọ́rùn rẹ a ò ní fi aṣọ èrí dípò ògo fún ọ bẹ́ẹ̀ ló lọ́wọ́ ògo ní forúkọ mọ́ lọ́rùn Jésù Olúwa wa bọ́lọ́run sọ̀rọ̀ bọ́lọ́run sọ̀rọ̀ pariwo pé olúwa o ta ló ní kí n máa gbàdúrà kádùrà kó má gbà olúwa fi wọ́n sínú àìsàn tí wọn ò ní bọ́ pariwo dáadáa pé olúwa o ta ló ní kí n máa gbàdúrà ta ló fẹ́ kí n máa wọnú àdúrà ta ló ń dí mi lọ́wọ́ àdúrà ta ló ní kí n gbàdúrà yìí kó má gbà olúwa yànda wọn sínú àìsàn tí wọn ò ní bọ́ níbẹ̀ ẹ̀yin ènìyàn wo lẹ́ ń para dàdí òkùnkùn tẹ́ ń gbé àdúrà mi mì tẹ́ ń ṣàdúrà mi jẹ́ mo pa láṣẹ ọwọ́ iná kó bà yín lórúkọ Jésù pariwo dáadáa wípé olúwa ní àṣálẹ́ yẹn mo wá ee mo sì dojúkọ ogun ayé mi pẹ̀lú orúkọ olúwa ta ni àwọn ẹ̀dá náà àwọn ẹ̀mí wo ni agbára wo ni lórí kí n máa gbàdúrà kádùá mi máa gbà tó ní kó máa sọ àdúrà mi dẹ̀bà wọ́n fẹ́ máa sọ di fùfú wọ́n fẹ́ máa sọ di ndómè wọ́n fẹ́ máa jẹ́ wọn ò fẹ́ kádùá mi ó gbà ẹ̀mí mímọ́ o ó yá yànda àìsàn sínú ayé wọn olúwa fàìsàn ta wọn lọ́rẹ olúwa fàìsàn gbé wọn ṣubú ọlọ́run fàìsàn kọlù wọn ee mo béèrè fún ọwọ́ iná sáà olúwa fọwọ́ iná bá wọn wí olúwa fi bá wọn wí olúwa fi bá wọn wí ó súnmọ́ mi ni ó jìnnà sí mi ni tó ń kwàdúrà mi mì tó ń ṣàdúrà mi jẹ́ olúwa fi iná kọlù wọn orúkọ jésù kìsì iná ẹ̀mí mímọ́ o ó yá máa kọlù wọn iná ẹ̀mí mímọ́ o ó yá máa kọlù wọn iná ẹ̀mí mímọ́ o ó yá máa kọlù wọn iná ẹ̀mí mímọ́ o ó yá máa kọlù wọn iná ẹ̀mí mímọ́ o mo ní o kọlù wọn iná ẹ̀mí mímọ́ o olúwa fi kọlù wọn olúwa fi kọlù wọn olúwa ó yẹ fi iná ẹ̀mí mímọ́ sẹ̀ ó yẹ fi kọlù wọn ẹ̀mí mímọ́ o ó yẹ ẹ̀fin náà yẹn kọlù wọn ẹ̀fin náà yẹn kọlù wọn ẹ̀fin náà yẹn kọlù wọn ẹ̀fin náà yẹn kọlù wọn ẹ̀yin tẹ́ kọlù ogun Síríà yé máa yá aka paálí máa rúbi aka sínda olúwa ẹ ogun ayé mi tó ní kí n máa gbàdúrà kó má gbà ẹ kọlu ìṣẹ̀dákíṣẹ̀dá tó dúró gẹ́gẹ́ bí ohun ìdíwọ́ àti ìdènà ee nínú àdúrà mi orúkọ Jésù olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn pẹ̀lú ọwọ́ iná olúwa kọlù wọn kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn máa sọ fún olúwa pé ọ̀nà àbáyọ ni mo fẹ́ olúwa ọ̀nà àbáyọ ni mo fẹ́ ee jésù jẹ́ ọ̀nà àbáyọ fún mi nínú ọdún twenty twenty olúwa ọ̀nà àbáyọ ni mo fẹ́ ee máa sọ pé olúwa ọ̀nà àbáyọ ni mo fẹ́ ọ̀nà àbáyọ ni mo fẹ́ olúwa jẹ́ jẹ́ ọ̀nà àbáyọ fún mi ọlọ́run nìkan ló lè jẹ́ ọ̀nà àbáyọ fún ọ ó nítorí pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè yes jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè olúwa ẹ jẹ́ ọ̀nà àbáyọ fún mi ní koríta tí mo dé yìí gan hey ní ìkórìtà tí mo dé yìí gan ìkórìtà tẹlòmíì wà ìkórìtà ìrújú ni ìkórìtà kò tiẹ̀ yé mọ́ ìkórìtà kò tiẹ̀ mọ nǹkan tó kàn ìkórìtà kí ni mo tiẹ̀ fẹ́ ṣe gan ìkórìtà kí ni mo fẹ́ gbé ní ìgbésẹ̀ ìkórìtà ẹ̀ kí ló tún kàn kí ni the next step kí ni the next level olúwa ẹ jẹ́ ọ̀nà àbáyọ fún mi lórúkọ jésù ẹ jẹ́ ọ̀nà àbáyọ fún àwọn ọmọ mi ẹjọ́ ọ̀nà àbáyọ fún aya mi ẹjọ́ ọ̀nà àbáyọ fún ọkọ mi iṣẹ́ mi ẹjọ́ ọ̀nà àbáyọ fún gbogbo ẹ̀ ti dajúrú ó ti dorí kodò ẹ̀ǹgbà tó tún wá dorí kodò ẹ̀ ò tún wá rí àwọn nǹkan burúkú tẹ́mi òkùnkùn fi ń jà ó tún wá dé gbogbo ẹ̀ wá kúkú polú ó dájú papọ̀ hmm. gbogbo ẹ̀ kúkú bàjẹ́ pátápátá olúwa ẹ dìde o fúnra lọ́wọ́ mi lórúkọ jésù kristi olúwa dìde o fúnra lọ́wọ́ mi lórúkọ jésù kristi olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde ẹ̀yin àyànfẹ́ tó ń gbọ́ mi sáyé ẹ ẹ máa lánú gbàdúrà máa lánú gbàdúrà olúwa jẹ́ kí orúkọ rẹ tí a pè ní jésù kristi ee tí a pè ní jésù kristi ó ní ní orúkọ jésù kristi ee ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀ kí gbogbo àwọn kó máa sọ pé òun ni olúwa ní orúkọ jésù kristi ọ̀nà tó ti dí ó yá máa là ó yá máa là ó yá máa là ó yá máa là ó yá máa là ó yá máa là ọ̀nà tí ayé dí mọ́ lójú àlá lórúkọ jésù kristi ó yá máa là ọ̀nà tí ayé dímọ́ lójú ayé lórúkọ jésù kìsì ó yẹ máa là ọ̀nà tí wọ́n dímọ́ mọ̀ rẹ wo ọdún wo ló ti ṣe wàyẹ́k ọdún wo ló ti ń lé pé òun fẹ́ wọ yunifásitì ọdún wo ló ti ń lé pé òun fẹ́ gùnmi gíga wo ó gbé sàtífíkẹ́ẹ̀tì dání ọdún wo ló ti ń lé pé òun fẹ́ ṣiṣẹ́ ọdún wo ló ti ń sáré kiri ó máa ṣètù di higher level wọ́n á lóko àwọn èèyàn méjì ẹ o wọ́n á nínú àwọn méjì yẹn wọ́n á ti máa fọkàn ìbalẹ̀ gan wípé ìwọ ló yọrí jù ìwọ ló mọ̀ jù ṣùgbọ́n lójijì wọ́n á sọ pé wọ́n sọ́ọ̀rì ẹ wo káyé sọ́ọ̀rì tó ti gbà ẹ káyé sọ́ọ̀rì tó ti gbà ó wá di ẹni tó jẹ́ pé ó fi sàtífíkètì pamọ́ ó ní kó má bàa jalè ló wá di ẹni tí ó gbé ọ̀kadà síta ah máa yálí màkà púndálí àkàsílà olúwa yéésù kristi ẹjọ́ ọ̀nà àbáyọ fún mi sá olúwa ẹjọ́ ọ̀nà àbáyọ fún mi sá olúwa ẹjọ́ ọ̀nà àbáyọ fún mi sá olúwa ẹjọ́ ọ̀nà àbáyọ fún mi sá olúwa ọ̀nà àbáyọ fún mi sá pariwo kó sọ fún olúwa gbogbo iṣẹ́ babaláwo lórí ayé mi ó yá máa bàjẹ́ gbogbo iṣẹ́ babaláwo tí a ṣe lórí ògo mi tí a ṣe lórí ògo mi tá a ṣe lórí ìrìnàjò mi lórúkọ jésù kìsì iṣẹ́ tá a bẹ̀ wọ́n lọ́wọ́ ṣe lórúkọ jésù kìsì lórí ògo mi lórí ìrìn àjò mi máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ iṣẹ́ tí a fi ọwọ́ fọwọ́sowọ́papọ̀ ṣe iṣẹ́ tí a ti ṣe nípasẹ̀ ìlara iṣẹ́ tí a ṣe nítorí pé wọ́n ń gàn mí iṣẹ́ tí a ṣe nítorí pé wọ́n sọ pé àwọn ò tiẹ̀ láìkí ẹ̀ ni inú àwọn inú ẹ̀ kàn bí àwọn ni ẹ̀mí mímọ́ ooo ẹ máa bàjẹ́ o iṣẹ́ wo la ṣe tí wọ́n sọ ṣọ́ọ̀bù tó ti kún tó fi yẹ mílíọ̀nù tó fi ṣe tí wọ́n dẹ̀ sọ di kòròfo o mà lọ ṣọ́ọ̀bù yẹn pẹ́ méjì tó fi lóò lọ mọ́ wọ́n ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé o ní kò kàn wọ́n ẹ mọ́ ni ṣojú lásán nìyẹn gbàdúrà o gbàdúrà o ra mọ́tò seven point five million ó wá sọ wípé ó ṣe mistake ni nígbà tó wá sọ pé ó mistake ni kúkú tako kó gbowó ẹ̀ padà ó ní no no no no no ẹ ẹ kàn jẹ́ kí n sáré fi sílẹ̀ mọ́tò tí nǹkan kò ṣe ó ta mọ́tò padà ní one point two million ah sójú lásán nìyẹn olúwa gbogbo ṣẹ́ tí tàtọ́wọ́ ènìyàn ṣe lòdì sí ayé mi ooo má bàjẹ́ má bàjẹ́ tá a ṣe lòdì sí ògo mi má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ ìwọ didi ènìyàn tó jẹ́ máníjà níléeṣẹ́ ńláńlá àyà amákàpáálí màrúbíà kàsínà wàdá ilé màrúbíà kàsínà nígbà tó fa bàá yá kàdúbí àìlí kàsínà ó ní kọ́rọ̀ ayé òun má bàa bàjẹ́ kóun tẹ̀ lè rí nǹkan kan fi sẹ́nu ó wá di gẹ̀tìmá hey màlíyà kò bá àìlí kàsínà ìwọ tó rọrọ̀ sọ̀dà ìwọ tó lè gbàdúrà dà ìwọ tó lè gbàdúrà dà ó mọ kọ́ńtàtì tó ti ń gbà rẹ̀ ó mọ kọ́ńtàtì tó ti ń gbà rẹ̀ o ò mọ iye tó o máa fi ń ka o ò mọ o ò mọ o ò mọ nǹkan tó ní lákàn o ò mọ nǹkan tó o máa ń kà lówó o ò mọ nǹkan tó o máa ń sọ o ò mọ bí ọkàn ṣe balẹ̀ tó jọ̀ọ́ nísinsìnyí kí ló ṣẹlẹ̀ mà sẹ́ńdẹ́lì ka pàwọ́lì ka sínà ee ee ee ee ee jẹ́ ẹ̀ṣí ọ jẹ́ ẹ̀ṣí ọ olóúnjẹ àlámà lòun lá tó o máa jóúnjẹ lójú oorun nígbà tó jóúnjẹ tán ó máa parí bí gbogbo nǹkan ṣe bàjẹ́ nìyẹn o kò ṣàìsàn kò ṣàìsàn kò ṣàìsàn kò dùbúlẹ̀ àìsàn o wọn ò náwó lé lórí o ṣùgbọ́n gbogbo ibi tó bá ti dé wọn á ní àwọn sọ́ọ̀rì àwọn àwọn ṣe mistake ni wọ́n dẹ̀ ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ èyí tó ti ṣe gan wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń finú àwọn ọmọ tó train wọ́n ní pé kó lọ kó lọ parí iṣẹ́ yẹn wọ́n dẹ̀ tún sanwó ee ó dẹ̀ dúró ó dẹ̀ dúró ó ní pé ẹ bí láàfin ṣe rí nìyẹn ìgbà míì ó máa lọ sókè ìgbà míì ó máa lọ sílẹ̀ ta ló kọ́ ẹ ta ló ń sọ fún ẹ kí ni wọ́n fi sínú ọpọlọ ẹ tó fi lérò wípé bẹ́ẹ̀ ni olúwa gbogbo ṣẹ́ gbogbo ṣẹ́ gbogbo ṣẹ́ àwọn gbogbo ṣẹ́ aláwo gbogbo ṣẹ́gi tá ta ṣe lórí ayé mi lòdì lórí ògo mi ó yẹ máa bàjẹ́ máa bàjẹ́ gbogbo ṣẹ̀jẹ́ gbogbo ṣe mèrè lórí ayé mi Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ gbogbo ṣẹ́ àwọn ènìyàn gba ìkọ̀kọ̀ gbogbo ṣẹ́ àwọn ènìyàn gba láyé mi orúkọ Jésù Ọlọ́run bàjẹ́ o Olúwa bàjẹ́ o Olúwa bàjẹ́ o Olúwa bàjẹ́ o Olúwa bàjẹ́ o Olúwa bàjẹ́ o ó dẹ̀ gbàá masaka yabasila o e e e e ọdún wo ni wọn máa bẹ̀ẹ́ dà ọdún wo ni wọn máa ṣí ọ níyè dà e o mọ èè jẹ ṣé o mọ èè jẹ ń sìn o mọ èè jẹ o rò pé ọmọdé ni ọ o mọ̀ pé o ti ń lọ sẹ́sì alẹ́ akabali abarubi akasila ọjọ́ wo ni wọn náà fẹ́ dìde sọ̀rọ̀ ọjọ́ wo ni wọn náà fẹ́ sọ pé testimony tó ṣe ni ọjọ́ wo ni wọn náà fẹ́ jókòó bí ọba yàmàlí karubi akasila Ah, ó ní talẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o talẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o ìsọjí orí rédíò ni talẹ́ni tá ò fi jọba tó ń pera rẹ̀ lọ́ba ẹ̀mí mímọ́ rọ̀ wọn lòyè kí wọ́n yéé ṣe bí ọba talẹ́ni tó sọ wípé tó o bá tẹríba fún un kò sí ọ̀nà àbáyọ fún ẹ ó ní pé òun ó lé ọ kàbàkàbà ó lóun ó lé ọ ẹsẹ̀ rẹ ó kàn nígbà kan olúwa jẹ́ kí iṣẹ́ wọn ó bàjẹ́ lórí ayé mi sá jẹ́ kí iṣẹ́ wọn ó bàjẹ́ lórí ayé mi sá èmi mọ ẹnìkan eh, hmm, a máa sọ fún àbúrò ẹ wípé tíyàwó ẹ bá máa lóyún tóun ò bá mọ̀ eh, wàhálà ni ìyá jẹ́ ìyá jẹ́ àwa máa lọ bẹ́gbọ̀n ẹ̀ a ní àǹtí ẹ ẹ àtúfẹ́ ṣe kínní yẹn mi mọ̀ bóyá ẹ máa fún wa go ahead. Eh! ọmọdún wo síbi bó mo wá wo ọmọ ní ayé ẹ wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n ti ṣe ìjì ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ gbàdúrà pé agbára tó ń lò yẹn ọlọ́run bàjẹ́ kó lọ́ wọnú ẹ̀ lọ kó bàjẹ́ bóyá ẹnìyẹn lè máa gbóhùn mi ní àṣálẹ̀ tàbí kó máa gbọ́ kó máa wò mí nínú pinnu fọ́nrán nínú mídíà wo bí ó ti di ènìyàn ṣùgbọ́n ẹni tó ń sọ wípé kò lè dèèyàn lójú wọn yẹn a tún tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ oh my god àní gbogbo iṣẹ́ tá a ṣe lórí ayé mi tí mo mọ̀ tí mi ò mọ̀ tó fi pe ẹlẹ́dàá mi ta ló lọ lẹ́yìn ẹ̀ tó lọ bẹ àwọn ènìyàn níṣẹ́ wípé ẹ ṣàṣe orúkọ ẹ̀ ní ẹ orúkọ ẹ̀ ní ó tún mú fọ́tò ẹ̀ dání olúwa bàjẹ́ ooo tó dẹ̀ ń ṣe lòdì nínú ayé mi ọlọ́run bàjẹ́ ooo tó ń ṣe lòdì nínú ayé mi olúwa bàjẹ́ ooo olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ màlíyàmà kàbúndàlí kàsínà. Hey jẹ́ kí n gbẹ ọkàn tàbí méjì sí ká tó wọnú pé káwọn èèyàn máa pè màsáàtà yá kàkà alibasunda pariwo ìwọ tó o bá lè gbàdúrà tẹ́rù ò bá bà ọ́ nítorí pé àwọn àdúrà mi àmà bẹnu mi lẹ́rù aníṣe òun lè gbàṣà nítorí tó ń bá máa sùn kó o má máa lálàkàlà wàhálà àti ẹni ẹ tó o gbọ́ tó o bá lè gbà ìṣẹ́gun ni fún ọ pariwo wípé àwọn wo ló mú irun orí mi àwọn wo ló mú èékánná mi ta ló mú itọ́ tó mú tọ̀ ta ló mú ìgbẹ́ ee eh, tí wọ́n fi ń ṣiṣẹ́ ee eh, ibi tí wọ́n fi ń ṣiṣẹ́ ọgbẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ korò tí wọ́n fi ń ṣiṣẹ́ ìbànújẹ́ lórí ayé mi ẹ̀mí mímọ́ ooo dáná sun gbogbo ẹ̀ dáná sun gbogbo ẹ̀ dáná sun gbogbo ẹ̀ ọmọ ọ̀dọ̀ ni wọ́n yàn tẹlòmíì wọ́n ní kó máa sọ bàtà ẹ̀ ní kó jí mú pàǹtì ẹ̀ ní kó jí mú nǹkan abẹ́ ni kò jí mú á dẹ̀ máa ṣe ibi tẹ́lómi bàjẹ́ dé á máa sọ wípé mo trust ẹni tó ń bá mi ṣerun kò ní lọ́bẹ̀ á yarun fún á ní hmm, kí ni mo fẹ́ fi ṣe ẹ dànù jàre níbi tẹ́lómi àti wọ ọ̀dọ̀ bábà tá a máa ṣarun onírun tá a sọ pé màlíyá máa ṣàǹtàlẹ̀ kàbùrìyà olúwa iṣẹ́ agbára ibi wo ee láti fi orí mi ṣe tó ń takò mi tó ń takò ògo mi láti fi kánnáwọ́ mi ṣe tó ń takò mi tó ń takò ògo mi ee láti fi tọ́ṣẹ́ ee mà índàlí kásìndà bàbá yẹn wí pé ńgbà tí wọ́n ní pé kóun lọ ṣáájú owó yáálí kásàndà ní màrúbíà kásìndà wọ́n wá sọ wípé kóun máa wá gbé aláboyún káàkiri òun wá gbé aláboyún lọ sí ọkọ́ta <laughs> ah ó ní òun òun jí débẹ̀ ní ọ̀gànjọ́ òru òun débẹ̀ ní around four thirty ó lóun ti dé ibẹ̀ òun òun wà lórí à lórí àkìtàn òun bá síbẹ̀ òun wà aláboyún tó máa wá yàgbẹ́ sórí àkìtàn tó o mọ kọ́ta nígbà gbogbo etí omi ó wà ó nígbà tó di around to four uh, after five six six ó ní obìnrin kan jáde ó ló fẹ́ wá yàgbẹ́ ó ní ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ tó fẹ́ máa yàgbẹ́ yẹn ó ní ọkọ ẹ pé wípé ńbo ló lọ ṣé ó yẹ kó jáde lóru yẹn ó lóun dẹ̀ ń gbóhùn yẹn ó ní wọn àti pé jẹ́ kó òun yàgbẹ́ náà ó ní tó o bá yàgbẹ́ yẹn wọn wá lù ẹ́ níbẹ̀ yẹn wúmà yẹn dìde bí wúmà yẹn ṣe dìde èyí tó túmọ̀ sí pé orí ò gbàbọ̀dè ẹ olúwa ooo má jẹ́ kó rí mi ó gbàbọ̀dé iṣẹ́ wọn o má jẹ́ oh my god my god my god má jẹ́ kó rí mi ó gbàbọ̀dé iṣẹ́ wọn o lórúkọ Jésù gbogbo sẹta ti pàápàá ṣe orí mi má gbàbọ̀dé má gbà má gbà má gbà má gbà ṣé o lè káyé bàtẹ tó sọnù o ò dẹ̀ wá o ṣé o lè káyé aṣọ tó sáà síta tó rí mọ́ scarf ẹ ee olúwa olúwa olúwa olúwa gbogbo iṣẹ́ ìmọ̀ tí a ṣe ibi lórí ayé mi lórí ògo mi máa bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ìwọ tó rí àmì ńlá ńlá ṣe dà mo pa láṣẹ mi ò dá ní àbá ọwọ́ àwọn ẹni àná lára rẹ lórúkọ Jésù Kristi ó yẹ kó máa gbẹ dànù ọwọ́ àwọn ará alé yín lára rẹ lórúkọ jésù mo ní kó gbẹ dànù gbogbo ibikíbi tí a mọ àwòrán rẹ lọ láti fẹ́ fi ṣiṣẹ́ ogun lórúkọ jésù kìsì ẹni tó gbìmọ̀ ẹ̀ kò yí lé lórí lórúkọ tí bàbá àti nítọmọ ọdún yìí ò ní bọ́ ọmọ lọ́wọ́ lórúkọ jésù ó ti rógolò níbẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń lé iṣẹ́ ńláńlá ẹ gbọ́ òun olú alátẹnu mi ẹ ọ̀nà yẹn là ọ̀nà yẹn là ọ̀nà yẹn là ọ̀nà yẹn là wọ́n fohùn rere lọ lórúkọ jésù kìsì ibi yóò yẹ lórí ẹ ìdààmú yóò yẹ lórí ẹ ó kún fún àlàáfíà o ò ní lò nínú ogun àṣẹ́gun kò yí padà ìbẹ̀rẹ̀ oṣù yìí ayọ̀ ló máa jẹ́ àárín àti ìparí ìdùnnú ló máa jẹ́ nínú oṣù kẹfà nítorí pé aránṣẹ́ ayọ̀ sí Màríà látẹnu wòlíì Gabriel lórúkọ Jésù Kristi àwọn ọ̀run yóò ránṣẹ́ ayọ̀ sí ọ oh my god wọ́n ní wọ́n ránṣẹ́ ayọ̀ sí ọ gbogbo ẹni tó ń fọkànjọ́ òru ránṣẹ́ bí sí ọ Olúwa dá padà fún àṣẹ́gun kò yípadà ògo ní forúkọ ọmọ ọlọ́run ọlọ́run ìpè Joseph ayọ̀ babalọ́lá ọlọ́run ìpè David olúlànà ọlọ́run ìpè àkàndé nílùú ẹ̀dẹ́ mo pa ní àṣẹ lórúkọ Jésù Kristi ó yá lọ jẹ́rìí sí agbára ọlọ́run lóru lórúkọ Jésù Kristi kó bọ́ lọ́wọ́ ogun gbogbo àṣẹ́gun ìgbàlà bẹ́ẹ̀ ló lọ́wọ́ wí Jésù Olúwa wa àmín. gbogbo owó èdè àti àdúrà ipa olúwa ká tó bá ń sáré ní ẹlẹ́gbẹ́ ajá tó ń lé wọn tó bá ń tó lé máa sọ sọ́kà ara rẹ̀ pé ipò olúwa ká òtún ipò olúwa kọ́ mọ ọdún máa sọ sọ́kà rẹ̀ pé ipò olúwa ká àìmọye ọdún ti bọ́ lọ́wọ́ nígbàgbọ́ pé ipò olúwa ká ẹ̀mí lásòwò wá síbẹ̀ lọ́gbọ̀n ògidì àti tá a bá rókùn nípa olúwaka ìpàdé àdúrà tí ìlú ọjọ́ kan tàbí ẹ̀sìn kankan sílẹ̀ ní gbogbo ọjọ́ wednesday nínú ìjọ kọ́mínàtà apostolic ministries international kambi nọ́mbà fourteen mustapha hasan street ojoko amaja bus stop lẹ́kọ̀ọ́ agbẹ́mẹ́sọ̀ òwúrọ̀ sí méjìlá ọ̀sán ni òsínbọ̀kú ṣe lele tó láyé ẹ̀dá tí máa olúwo ká ìlú agbára tó fagi dédàdìyà tó wọn àkéré jáde nínú alagba nípò omi yóò yanjú sùn wáyé tiẹ̀ náà lọ́sẹ̀ yẹ pọ̀tẹ́tà kí tó dé akéré yìí àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́jà kàkàkà ló gé sùn náà ẹ̀lọ́ prophet zero eight zero six two seven four six zero seven one zero eight zero six three seven seven eight zero eight seven jẹ́jọ́ pàdé nínú ìjọ kámi lọ́sẹ̀ yìí ọmọ mi gbogbo òṣèlú tó ń bẹ láyé rẹ pátá ìpa olùwàkà. bẹ́ẹ̀ni ìwọ tó o lè pè wọlé bóyá méjì ni mẹ́ta ni ló lè pè wọlé oníbèrè tàbí tí o nílò ẹ̀bẹ̀ àdúrà zero nine zero twenty four thirty six fifty sixteen. hello ẹ̀ka lẹ́mà kí lórúkọ yín bọ́lá tí pé god bless you ma lórúkọ jésù kristi ọ̀run ṣí ọ nínú mo ní olúwa ṣí ọ nínú gbogbo agbára tó sọ wípé o ò ní rí ọmọ bí ẹ̀mí mímọ́ kó bàjẹ́ ìyanu kó ṣẹlẹ̀ láyé ẹ̀ tọ́lọ́run bá dá sarah lóhùn lórúkọ jésù ó dá wọn náà lóhùn tọ́lọ́run bá dá elizabeth lóhùn olúwa dá wọn náà lóhùn o wáyé asán. Hey, ayé ò ní sọ̀rọ̀ rẹ lejò tó kọjá lórí àpáta tí ò ní pa bẹ́ẹ̀ ni olúwa wí jésù olúwa wa hello god bless you ma ẹ ká lẹ́mọ̀ àkílẹ̀ orúkọ níbo lẹ́tí gbè mà amen àmín mà kí lórúkọ yín bó lẹ́tí gbè mà orúkọ jésù ẹ máa láyọ̀ o màmá mo ní ẹ máa láyọ̀ agbára tó ní kẹ́ ẹ máa fi ọjọ́ ayé yín jagun lórúkọ Jésù Kristi kágbára yín ó bàjẹ́ tẹ́sítímọ́nì yín nínú ọdún yìí lórúkọ Jésù Kristi kò ní bá yín nínú kòtò Jésù Olúwa wa yes zero nine zero twenty four thirty six fifty sixteen ìwọ tó rí pè hello ẹ kalẹ baba kí lorúkọ yín bọlẹ tí ń pè sáà yes sir orúkọ jésù ee akọ wípé ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ bàbá gbogbo bíi tí ìbùkún ti tọ́ sí yín ó yá ẹ lọ gbà á mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín ni o lórúkọ jésù kristi ó máa dára fún yín gbogbo ń tẹ̀ ń wò tínú yín ò dùn lórí ẹ̀ láti ìṣẹ́jú yìí lọ ẹ̀mí mímọ́ ó yá kó máa sọ yín daláyọ̀ lé lórí ayé yín ò ní dahoro ẹ ní mọ̀mú bò ògo léyìí tó kù kọ́dún yìí ó parí ẹ gbọ́ ẹ máa fò fún ayọ̀ jésù olúwa wa àmín yes zero nine zero twenty four thirty six fifty sixteen hello ẹ̀ka lẹ́mà kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè máa. yes ma ẹ ní ìbéèrè orúkọ jésù akọ́pẹ́ ọwọ́ tó lọ ṣiṣẹ́ agbára ẹni bá lóun ó fi ayé dààmú rẹ ọwọ́ tó lu akọ́lù mama di aṣẹ́gun bẹ́ẹ̀ ló máa rí lórúkọ jésù jésù olúwa wa àmín hello yes sir i kalẹ sir àmì sà yes sà ee alágbára tó ní ọjọ́ òní kó bá mi dáwọ́lé yín gbogbo ìrírí ìdáwọ́lé tí kò yẹ fún ìṣẹ̀dá yín tí ẹ lè máa rí lójú olójú àlá iná ò kó wọn nù. a wípé ẹ̀mí olúwa jehova ń bẹ lára mi lórúkọ jésù kristi ó yá ẹ gba ìtúsílẹ̀ mo ní kẹ́ ẹ gba ìtúsílẹ̀ bàbá àlá tó ń dá yín padà sẹ́yìn iná olúwa kó jó wọn run ẹ tẹ̀síwájú kẹ́ ṣe rere jésù olúwa wa àmín yes ìpè ẹnìkan sí hello hello hello ẹ ka lẹ́mà kí lórúkọ yín bó lẹ́tí ń pè mà yes ma orúkọ jésù ojú òní tì yín o ọfà tí ń bani tí wọ́n ń sọ wípé ẹ máa tọ́jú ẹ̀ díẹ̀díẹ̀ ẹ gbọ́ ọfà yín ò ní bà yín gbólóhùn tó ń ṣiṣẹ́ àmúsìn tí wọ́n fi ń sọ pé ènìyàn kan ṣiṣẹ́ ni kò yọ mo pàṣẹ ẹ̀mí ẹrú lára yín olúwa lé jáde ẹ gba agbára ọ̀tun ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé jésù olúwa wa àmín bẹ́ẹ̀ ni wòlíì akíntúndé akínníyì ni láti inú ìjọ covenant apostolic ministry international ẹ tó kalẹ̀ sí nọ́mbà twelve mustapha san ní amadiya bus stop ẹ o ní gbogbo ọjọ́ wednesday la ń ṣe ìpàdé àdúrà pẹ̀lú àkàrà ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àti èmi a máa ń pàdé ní online ìwọ tó bá wà lórí Facebook pàdé mi ní online lórí Facebook live ẹ o Reverend Akintunde ìwọ tó wà lórí Instagram Reverend Akintunde bẹ́ẹ̀ ni yóò pàdé mi níbẹ̀ àjọmọ́ ní ọ̀la ẹ o tó bá ti hard máa hard ẹ lórúkọ Jésù Kristi ayọ̀ ni fún ọ o ò ní ṣìṣe o ò ní ṣubú dànù ẹ o gbogbo ìrìn àjò wa lórí AJR radio ẹ o ipa olúwaka ẹ ní program ṣùgbọ́n a wà lórí ìsọjí rédíò a wà lórí ìsọjí orí rédíò àdúrà ni máa pàdé mi ní aago mẹ́wàá sí aago mọ́kànlá ní gbogbo ọjọ́ Tuesday ní àṣálẹ́ sọ fún àwọn ènìyàn rẹ wípé kí wọ́n pàdé mi lórí ìsọjí orí rédíò ní àkókò pa olúwaka ìyanu máa ṣẹlẹ̀ láyé ẹ̀ mo wí lórúkọ olúwa pé àṣírí ogun ọjọ́ pípẹ́ kó máa tú kó o dè máa dẹni ìdáǹdè wọnú ògo lọ bẹ́ẹ̀ lolúwa wí àṣẹ́gun kò yí padà ògo ni forúkọ Kristi gbogbo àwọn tá a jẹ ṣètò ní àṣálẹ́ olúwa kó gbàdúrà fún ọlọ́run kó súre fún wọn mo gbà ní àdúrà rọ́dà jújù lórúkọ Jésù Kristi ìbànújẹ́ ò ní dé bá yín ọkàn yín kó balẹ̀ olúwa kó rántí ń ṣeré AGR radio ò ní dẹ́ni ẹ̀yin ò ní dẹ́ni ẹ̀yin ò ní dẹ́ni ẹ̀yin ò ní gbogbo àgbáyé dé amẹ́ríkà dé london ó yá dìlú mọ̀ọ́ká àwọn ògo kó dìde nínú ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹ gíwá iléeṣẹ́ a ò ní fi ṣàwátì lórúkọ jésù kristi agbára tó ń sọ ní lẹ́ni ẹ̀yìn kò ní wọnú ayé wọn lọ àtàwọn àti ìdílé wọn olúwa kó dì wọ́n mú a ó yìn ọlọ́run a ó gbé ọlọ́run ga ògo ní forúkọ mímọ́ ọlọ́run ee ní ọjọ́ mẹ́jọ a ní sunkún lórí ẹ̀ o àtẹ̀mí àti ìwọ a jọ pàdé níbí jésù olúwa wa àmín hallelujah alámìjẹ ni kó máa ké níbi tó wà yẹn hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah tó máa di ní ọjọ́ mẹ́jọ wàá gbó omi ẹ wàá gbó omi ẹ wá wàá gbó omi ẹ wá wàá gbó omi ẹ wá má gbàgbé nọ́mbà yìí má gbàgbé nọ́mbà yìí o ẹ kété tí n bá ti ń kó lórí rédíò máa pè mí síbẹ̀ torí pé àwọn kan púpọ̀ fẹ́ pè ṣùgbọ́n mi ò ráyè gbàdúrà fún wọn pè mí sórí nọ́mbà yìí zero eight zero six three seven seven eight zero eight seven gbọ́ lẹ́ẹ̀kan sí zero eight zero sixty three seventy seven eighty eighty seven zero eight zero six three seven seven eighty eighty seven yóò dára fún ọ it is well with you lọ́jọ́ mẹ́jọ àjọ pàdé.